بسم الله الرحمن الرحيم وهو الذي أرجع لكم السمع وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذراكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين أصفف الله سبحانه وتعالى الحمد لله إليه تيوفي عنه تيوفي سوا كلين إليه نيس أجل كان إليه نيوغو 24 nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú nínú Suratul Mu'minun, ilé ìdí á gbé láti bí àyà ẹlẹ́ẹ̀kejì tí ní ọgọ́rin ìyẹn seventy eight níbi tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ̀ ọlá ó ti fẹ́ máa rẹ́ mi létí àtẹ̀síkírù bìnnìámìláyì wọ̀kùdìrọ́tì ìlà àbímọ̀ bí tọ́lọ́wọ́n bá ti fẹ́ máa rìn wá létí àwọn ọ̀dẹ́rà rẹ̀ àtagbára rẹ̀ tó tóbi tọ́lọ́wọ́n bá sọ àwọn ìdẹ́rà rẹ̀ léyìí tó ṣe fáwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú kó fún ọ létí gbọ́rọ̀ kó fún ọ lójú oríran kó fún ọ nílá akáyì kó fún ọ lágbọ́yé tí wọ́n fi gbọ́ nǹkan yé tí wọ́n lè wòye tí wọ́n ti ń ṣẹlẹ̀ láyé nínú àwọn àmì èyí tí ń tọ́ka sí ìjà aṣọ ọlọ́run àti bọ́láwọn ọba subhanahu wa ta'ala aṣeun tó wù ní. Ìrẹ́ni létí ìlọ́láwọ́ arán wa létí fẹ̀wọ̀ lẹ́bí bá ń ṣe alákòmọ́ sàmọ́ àwọn ẹ̀bẹ̀sọ̀ wàlẹ́fìdá wọlé ìlàmà tẹ̀ṣkòrò rọ̀. خلقه السماء والأمطار والأفئدة وللأمها تشكرون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون اللهم الله يعني لو دافعين السمع etí ìgbọ̀rọ̀ àtúntò ríran àti làákàyè mọ́kànlé lánàá máa tẹ̀síkòrò ó kéré ní mùtàfí ń dúpẹ́ fọlọ́run lórí ìdára tó ṣe fún yìí eléyìí náà fi jọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà ó lè wà wọ́n aṣáájú náà sí wọn lọ́wọ́ àárọ̀ sàlẹ̀ mọ́ nìyí. وما أكثر الناس ولا Ọlọ́run ní pípọ̀ àwọn èèyàn kan sójú kòkòrò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n nígbàgbọ́ sọ́lọ́run. Gbogbo wọn òjò nígbàgbọ́. Ọlọ́run tó wá múru wá nípa agbára rẹ̀ tó tóbi nípa bó ṣe dẹ́dà. Bó ṣe dá wọn sí gbogbo orílẹ̀ lóríṣiríṣi ẹ̀yà wọn lóríṣiríṣi èdè wọn lóríṣiríṣi ìròyìn wọn lẹ́yìn náà tó bá dídọ́ fi lálùkẹ́ àmọ́ lọ́wọ́n fún ẹni àkọ́kọ́ jọ nínú wọn àtàwọn ẹni tó kẹ́yìn lákòókò ọjọ́ tá a mọ̀ yẹn ọlọ́run ní fi kékeré lẹ́nu wọn kò ní fàgbà lẹ́nu wọn kò ní fọkùnrin lẹ́nu wọn kò ní fòjìrín lẹ́nu wọn kò ní fẹni tó tóbi lẹ́nu wọn kò ní fẹni tí ó yẹpẹrẹ lẹ́nu wọn àfi kọ́lọ́ wọn bá dá padà bó ṣe dá wọn wà lẹ́rí wọn wà lẹ́rí zara àkùnfẹ́ làwọn ìwádìí rẹ̀ yìí tó ń ṣàlùwọ̀n. الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون اللهم ينال بك يقول لله òun náà ni ó fi kó oyin lọ ọ̀dọ̀ ẹlẹ́kọjọ sí nígbà tó bá di lọ́gbìn náà sí ọmọ. ọlọ́wọ́n ọba yẹn náà ni wà fún wọn lẹ́bí yóò fi wọ́n yìí bí tù. وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون الله يا مان يوجيو àwọn ni ó ọlọ́run ní ó jí gbogbo àwọn ìjọ oríṣi ọlọ́run ní pa wọ́n. وله اختلاف الليل والنهار Yíyapa òru àtọ̀sán, ọlọ́run ló ní ìkápá ẹ̀, òun ní pàṣẹ rẹ̀. Ó já sí pé àṣẹ ọlọ́run ló fi wá. ọlọ́run ní yọ, ọlọ́run ní mọ́sẹ̀ wa ìkọ̀ọ̀kan náà níbi ìjẹ́ ọmọ awara wọn ní kíákíá ẹ̀rí wọ́n sì máa gbàgbé fúnra wọn tẹ́lẹ̀ ìbá ti lọ pẹ̀lú ìtẹ̀lé gbogbo padà sí kejì mọ́. Ìjọba máa dẹ́gbà gbàgbé lára ṣáàmùsù yẹn máa fi ìlàhà àmì tòṣèré pẹ̀lú kọ́mọ̀. Ọ̀làlẹ́yìn sáà bí kò nàá ọkùnrin lórí kì í padà kí yẹn sàhùn. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون اللهم يوسف ọjọ́sí pé oòrùn ọ̀tọ́ fóòrùn kọ́kọ́ òṣùpá mọ̀ ìkára wọn mú. wọ̀lẹ́lẹ́ ìlú tàbí kó náà. àti kó rú ní kò lè sapá tètè kọ́ máa fi gagbága pẹ̀lọ́sàn. Ọkùnrin fi ìpàlà kí yẹ fàṣọ. Àtòrò àtọ̀sán kálukú wà nínú àwòwò tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn bọ́lọ́run fi pàṣẹ rẹ̀. Nítorí pé ọlọ́run ní ọjọ́ òkú, òun ni ó pa àwọn ìjọ tó wà láyé. Yíyapa òru àtọ̀sán bẹ́ẹ̀ kápá agbára rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn eléyìí afaláta ìlú ó ti wá jẹ́ táyà ìpè làákàyè kẹmọ̀ fọlọ́wọ́n bá yẹn lọ́lẹ̀ tọ́sí tọ́sí lọ́dọ̀dọ̀. bákan náà ìsìnkú àádọ́ lùmùsùlùkì náà lè bá àtàbà àdàlmọ́ọ̀tì báwọn ẹlẹ́gbọ́n bí wọ́n ti ń sọ pé ìgbéǹde jìnnà láti wáyé tá a bá kú ta wọ́n kò kọ́ síbù fọlọ́gbé wa dìde. wọ́n wá múru wá nípa àwọn múnkìrì lbáàs àwọn tí wọ́n ń takò gbéǹde àwọn tí wọ́n ju àwọn tó ṣáájú wọn nínú ẹ̀lẹ́wọ̀n ká bìdí náà nínú àwọn ẹni tí wọ́n ń fa àwọn àgbẹ̀bí ọlọ́run ọba níwọ́. ọlọ́run ní ìwà nìkan lò ó àbí kọ́ọ̀lù bẹ́ẹ̀ kọ́ọ̀lù ní ìsìlámà kọ́ọ̀lù alẹ́ àwọn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ kọ́ọ̀lù mísìlámà kọ́ọ̀lù àwọ̀lù. Ọlọ́run ní bí kò sí pé wọ́n sọ irú ohun táwọn ẹni àkọ́kọ́ náà sọ, àwọn ẹni àkọ́kọ́. Wọ́n takùn gbé àwọn eléyìí náà yàtọ̀ sí wọn ni wọ́n sọ pé àlékún kúrò nílá tó wá àkídà ẹni gbàgbọ́ sọ́lọ́wọ́n ọba ẹ̀sìn kan náà ni irú wọn ẹ̀yọ́wù kí ọba àjẹ́ onífá ni olóòṣà ni ẹlẹ́gùn ni ìgbìmọ̀kọ́ ni ẹ̀yọ ni ọ̀rọ̀ ni èyí yòówù kí bàjẹ́ kódà ẹni tí ń sápẹ́ ni ẹni tó ń sin àlùjọ náà ẹni tó ń sin màláìkà ni ẹni tí gbọ́rùn ní gbogbo ọpátá àyẹ̀kọ́ fún omi látún wà ìdá ẹ̀sìn kan náà ní gbogbo ẹ̀ sí àtọ̀ tó báwọn ọ̀tà mẹ́sẹ̀ sí tí wọ́n ta kàlùfì àmọ́. bẹ́ẹ̀ kọ́ọ̀lù omi mísìlá máa kọ́ ọ̀lẹ́lẹ́ àwọ̀wálú. irú báwọn ẹni àkọ́kọ́ yẹn náà sọ wọn ni kò sí gbélé òun làwọn ẹni ìgbà yìí náà sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwá mú tí wọ́n sọ wápẹ́ kọlu قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون Ibi nígbà tá a bá di tùràdà adìyẹ fẹ́. Àtún àgbè gungun. Irú wa ni ó tún wá gbé dìde lẹ́yìn ìgbà yẹn. Ìyẹn ni wípé àwọn ẹlẹ́bọ̀ yìí. ìlú náà ó kó Wọ́n sọ pé jìnnà tí ó ẹ wáyé. Ẹ̀rí. Gbé káwọn bá ti dé egun tó kẹkùn sáà bóòlù ọlọ́run ti máa gbá wọn dìde ọlọ́run ọba subhanahu wa ta'ala قل لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين. wọ́n ní gbèǹdé ń bọ̀ Lákọ̀dẹ̀ orin tí náà. Ewu àlùkáwà lẹ́yìn wọ́n ti ṣe fún wa. Láhínú wa á bá ọ̀nà. Àwọn àtàwọn bàbá wa tó sáájú, wọ́n sọ fáwọn náà pé gbìndé ń bọ̀. Ìhádá ìlà àkàfẹ́rú àwọ̀wálé. Wọ́n ní eléyìí ọ̀jẹ́ nǹkan ju àlọ́ àwọn ẹni àkọ́kọ́ lọ. Ìwọ̀n tí wọ́n bá nù òwe yẹn tí wọ́n kà fún wọn ní àlìkíámọ̀ ń bọ̀ àlìkíámọ̀ ń bọ̀ gbogbo eléyìí tí bá ń tọ́ka ń tọ́ka sí fáwọn aláìní gbàgbọ́ wọ́n ṣe ìṣègbọ̀ àádó àlìkíámọ̀ wọ́n sọ pé jìnnà pé ìgbéǹde kan ń bẹ ìtumọ̀ rẹ̀ ni pé àlè àádọ́tù muhàlì wípé wọ́n á dá wọn padà tá a bá ti dé egun tó kẹ fún wọn ní ò ṣeé ṣe wípé ìró yẹn wọ́n kàn ń gbà níbi àwọn kíláàsì tọ́ni akákòó yìí ìpínlẹ̀ yìí wọ́n wáyé lọ́dọ̀ àwọn aláìní ìgbàgbọ́ yẹn lọ́dọ̀ àbí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ sọ̀fánà ó tún múrò wá nípa àwọn láàyè míì àìdàkúnná àìdọ́ máa ń nàkìrọ̀ فإذا كنا عظاما نخرا حنيفة بابا ديغو تو تي كفوسان قالوا تلك إذا كرة خاسرة àtọ́wà ikú wọ́n dá wa padà ìsẹ́rí àdánù lélé yẹn fa فإنما هي زجرة واحدة ọlọ́run ní ìjágbẹ́ ọ̀kan ní kí ló ń yà wọ́n lẹ́nu ọlọ́run bá máa dá wa padà ìjágbẹ́ ẹ̀kan ṣoṣo nípa فإذا هم wọ́n kẹ̀ ń bára wọn lórí ilẹ̀ kan náà ni ọlọ́run tó sọ láàyè bí àwọn alàmì àwọn lè ń sáré anna sálàkùnà rọ̀mẹ́ náà tó bá tẹ́ fáìdà àbúwà fásímọ̀ mọ̀bí خلقنا من نطفة بين أولم ير الإنسان أنا خلقناه من نطفة. Àwọn oníṣẹ́ ìyẹn yẹn tó ń sàtakọ̀ Kíkọ̀ mọ̀ fẹ́ àwọn ọlọ́run bá dáhùn láti di omi díẹ̀. Ó wá dẹni tó ń kà ní ẹ̀jí yẹn tó fojú hàn nípa àlùkìyàmọ̀ pé kò sálùkìyàmọ̀ kankan. Wọ́n máa fi tí ọgbẹ́ni burúkú kan náà kèfèrí mọ́ṣà, wọ́n máa ń pè ní àlùwàlẹ́ ìdúró Nàìjíríà. Wọ́n bá lọ mú egun nǹkan tó ti kẹ́kùn tí wọ́n ti rí òkú tí wọ́n ti rí mọ́lẹ̀ fẹsùn rẹ ti dára ọwọ́ amú ètò méjì oko jáde lẹ ọwọ́ àfi lura àwọn pẹpẹpẹ ọwọ́ àfi lura àwọn pẹpẹpẹ ó ní ìwà nẹbi ọwọ́ ní eléyìí ọlọ́wọ́ padà sọ déyìn padà èyí ní lura àwọn pẹpẹpẹ ojúṣe ọlọ́run sọ fún pé bẹ́ẹ̀ ni ọlọ́run sọ déyìn ìwọ jẹ́ kó bá kú eégún rẹ máa kẹ́kọ̀ọ́ ọlọ́run ó gbé ọdún ìdìbò àgbà wọlé bẹ́ẹ̀ rí وضرب لنا مثلا ونسي خلقه àwọn ọmọ kẹrẹ wá wípé sí igun yìí náà ló tún máa di èèyàn wọ́n gbàgbé ìṣẹ̀dá ara rẹ̀. àwọn ń sọ fún ànẹ́bí sọ́lá àlọ́sọ́lá ń sẹ́ tálẹ́ tí ó jẹ يحييها الذي أنشأها أول مرة Ọlọ́run ní ànábì bá ń sọ fún kí ẹni tí ó jí náà lẹ́ni tó jẹ́ alákọ̀ọ́kọ́ gbà tí ọ̀rá pẹ̀rẹ̀ kẹ́kẹ́ tẹ́lẹ̀. Ọwọ́ bí Ṣé èyí nígbà tọ́lọ́wọ́n bá fi dá wa òwò àpẹẹrẹ yẹn ọ̀pọ̀ òwò àpẹẹrẹ kankan níbi ìkankan rárá. nígbà tá a ti wá lápẹẹrẹ tá a ti kú tẹ́ tá a ti kú tó kẹ́ tí ìwà dá a padà sápẹẹrẹ tá a ní sílẹ̀ yẹn ló máa sòrò. ìsàbẹ̀ àwọn ẹlẹ́gbọ́n gan wọ́n fi rinlẹ̀ pé àṣẹ̀dá lọ́lọ́run ìwà fi rinlẹ̀ yẹn náà ló fi jẹ́ dandan ó yẹ kó wọ́n sí lọ́wọ́ yẹn náà láwọn ti lè gbà pé àṣẹ̀dá lọ́lọ́ọ̀ yẹ kí wọ́n lè sí lọ́wọ́. Ọlọ́run ọba Subhanahu wa ta'ala ó fi ìjà àsòkan rẹ̀ rinlẹ̀ ìdásẹ̀dá ìdáníkápá láti lè tọ́ni sọ́nà pẹ́ni tọ́sẹ̀dá yẹn ni Allah èyí tó lókè kàn tẹ́lẹ̀ omi ìtọ́lẹ̀ pọ̀ sí ìjọsìn náà dàpọ̀ òun náà a ti gbọ́dọ̀ wájú ọ̀sìn kan àfi kó ṣe kó òun nìkan láàmú àfi kan. àwọn ọlọ́run fi wá sọ fún ànábì sọlá àdọ́sọ́lá pé kò sọ fáwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n ń sin nǹkan míì akọ̀mọ́lọ́run káwọn náà sì gbà pé ọlọ́run lọ́sẹ̀ dá pé kò súnrogún fún ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ wọ́n tún sin ẹlòmíì akọ̀mọ́lọ́run wípé àwọn ẹni tí wọ́n ń sin yẹn ò lè dá nǹkankan wọn ò ní apá nǹkankan wọn ò lè sí nǹkankan wọ́n ní àdìẹ ọkàn pé àwọn òfin wọn súnmọ́ lọ́run ni kò lè máa ń áàbù ọmọ fi ha ẹ̀ ń tún tó ń fà lẹ́mọ́ ẹ̀ قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون ọlọ́run ní ànẹ́bì sọ fún ọ wípé ilẹ̀ yìí tá ní ilẹ̀ tá rìn àti ńdáko tá ń lò bó ti wù wáyé ta ló ní àti gbogbo ohun tí ń bẹ nínú lẹ́nu àwọn orúkì tó ń jáde àtàwọn ohun mèremère tó jáde nínú lẹ̀ tá ní. Wọ́n bá ti pẹ́ nímọ̀ tó sọ. Ṣé ojú wọ́n fi fèsì náà ni pé gbogbo lẹ́yìn tọ́lọ́wọ́n ọba ni. Ṣé wá sọ fún ọkọ́ ti wá jẹ́ ẹgbà wá sí kọjá sí tọ́lọ́wọ́n ọba yẹn nìkan lẹ́màá sí kòlùmọ̀rọ́ kó sámà wá sí. Ọlọ́pù sámà wá sí ọ̀bọ̀ ìwọ̀rọ̀ òun láhùn قل من رب السماوات قل من رب السماوات السبع ورب العرش العظيم إلى النبي صلى الله عليه وسلم بيوان àti ẹjú tilẹ̀ tán sánmà méjèèjì alẹ́lẹ́dà rẹ̀ tá ń dá àti tí a rẹ̀ ara sí tó tóbi jù lọ yẹn alóní alọ́sẹ̀dá rẹ̀ Sọ̀yẹ̀kúlùúnà lílá. Wọ́n máa dáhùn ní pé ti ti Allah ni. Àkàlá àtàkù. Ìwọ máa sọ mọ́ bó ti wá jẹ́ ẹ̀kọ́ yọ lọ́wọ́n bá yẹn. Ìjá sí pé ti rẹ̀ lẹ́ máa ṣe òun náà ní tọ̀hìdì. Òun ni ìfijọ́sìn fún lóhun nìkan. Bá ṣe rẹ̀ ẹ́ pàá sí òun náà ní àṣírí kù. Òun ni bá fi nǹkan ẹ̀mí ìfún nínú ìjọ́sìn. كل من بيده ملكوت كل شيء كل من بيده ملكوت كل شيء هو يجير ولا يجاب عليه إن كنتم تعلمون الله نرى النبي سبحانه سوكو ووكي كان من بيده ملكوت كل شيء ìkápá ohun gbogbo ta ní ń bẹ lọ́wọ́ ẹ̀ láti wọ́n léèrè. ẹni alóńtọ̀ máa ń bí wọ́n lérè wà húwà yóò jí ẹ̀rọ tó ṣe kó wù ní máa ń kó ní yọ wọ́lá àgbèjá ọ̀rọ̀ ààrẹ àwọn ọ̀làkúlà kàkà lè sunkún. Ọbàjá ti fẹ́ nímọ̀, ó yẹ kẹ́ lè dáhùn eléyẹn. Àyẹ̀kú rú lẹ́lẹ́ láyé kó lè Àwọn ní ọ̀dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ní òun ló ní tọ́pá ogun ohun wọn. Ọlọ́run wá ní ọ̀dá ọya fún ọkùn, ó ti wá jẹ́ ń tàbẹ̀ fìdí ẹ̀ múlẹ̀. Pa á ní ẹ́sùn ṣàrú náà, ń bò lágá èyí wá lọ. Alọ́dẹ̀ yín ní dán, mú èyí lọ lọ ọba بل آتيناهم بالحق وإنهم لكاذبون بل أتيناهم بالحق وإنهم لكاذبون Ọlọ́run la fún wọn ní òtítọ́, a tòtítọ́ di mímọ̀ fún òun ni nímọ̀ pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ sí ìjọsìn rò dàbí Allah a sì fún ọ láwọn ìtọ́ka tó lálàáfíà tó kílíà lórí eléyàn fàyínà hàn látàrí ìbúrò kì máa sin ẹlòmíì yàtọ̀ sí Allah ọ̀pàrọ̀ ni wọ́n níbi ìjọsìn nǹkan mi ìtàn sí pẹ̀lọ́lọ́run ọlọ́run ti sọ níparí sóra yìí Ìgbà máa yẹ́ dí wọ́n máa lọ́hì ìlàhàn àkàrà lábọ̀rọ̀ hàn láàrọ̀ ọ̀gbẹ̀. ومن فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون ومن يدع مع الله إلها آخر لا برهان له به ẹni pa bẹ́ẹ̀ ẹni yóò tó bá tún pé ọlọ́run mi ọkọ̀ máa là àti tún lọ sí ọlẹ́rí kankan ìlẹ́rí la kó wá láti fọ́lọ́lọ́tọ̀ ìjọsìn lódodo yìí. لا برهان له به فإنما حسابه عند ربه. ìṣirò sẹ́rẹ̀ ń bẹ lọ́dọ̀ yóò jí adé. إنه لا يفلح nítorí gbogbo àwọn aláìní ìgbàgbọ́ wọn ò ní jèrè nípa bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bọ ìmáàsí nǹkan ẹ̀mí ìyàtọ̀ sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala mú sí nípa ẹ̀rí kẹ̀kan ẹ̀rí kẹ̀kọ́ fà wọ́n lọ ọbẹ̀ àdáparọ́ lásán ni wọ́n kàn sí láti tẹ̀lé àwọn bàbá wọn àwọn bàbá wọn tí wọn ò mọ̀ sánmọ́sán bọ́lá wọn ti ròyìn pé iná wàjáde وإنا على آثارهم مقتدون إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون أكبرهم بابا ولوري سيسي كاني أبي بامرازي ما تلي أنا في سامو كنوانيا ilé ẹ̀kọ́ kọ̀ sẹ́ni gbogbo ẹlẹ́bọ tí ń sẹ́bọ tẹ́ ẹ bá fi léèrè pé lórí ta tó ń tọ̀ yìí kí ló ṣe tóun ló ń pẹ tóun ló ń pèsè kan tóun ní dáàbò bọ́ ẹ máa rẹ́ ń tó pẹ̀rẹ̀ lóní bá ó pẹ̀rẹ̀ lóló sáré tó máa dákọ̀ lọ ẹ máa tó lè pé ó ní lókọ Jésù ló fi dákọ̀ lọ kí kò sí paramọ́ Jésù kò sí paramọ́ bá àti òrìṣà àwọn kìnìún ẹ̀wọ̀n kan sí wọn ni wọ́n máa wọ́n súnmọ́ lọ́wọ́ ọ̀sẹ́ni fún wọn láti jọ́sìn fún wọn ṣùgbẹ́rin tó fi tọ́lọ́hùn fi lẹ́tọ̀ àti jọ́sìn fún ọkọ̀ kẹrin bí ẹnu ẹ̀ lápò wáyé lábẹ́ ẹ̀bẹ̀ gbogbo tọ́lọ́hùn fẹ̀dá láyé ẹni ọ̀dà gbogbo nǹkan yìí alágbára ni ọ̀ òun lọ́lẹ́tọ̀ sí ọdún lọ́dọ̀ gbogbo àwọn kẹfà yẹn wà ní ẹ̀kí làwọn dá láàbì sọ fáwọn àti سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب